من هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور مشتفاتها إن كل محدث بدعة وكل بدعة ضلالة وكل الله في النار عباد الله فهذه الخطبة متطلبة إلى قد سبقت من الخطب التي تناولت موضوع الأخلاق الإسلامية والخلق الذي كنا بصدده الكلام حول الصبر فقد سبق أن تعرفنا على أهمية الصبر وتعريفها ومنزلته في الإسلام واليوم نتطرق إلى بيان أقسام الصبر الثلاثة هو الصبر على طاعة الله عباد الله هو حفظ النفس على الطاعة حتى يستطيع المسلم أن يؤديها على الوجه الأكمل وهو الصبر على امتثال أوامر الله وبه تخلص العبادة ولا يحصل على حظ الطاعة من قل صبره بل يكون أجره ناقصا إن لم يكن مطلوب الأجر والصبر على طاعة الله أمر صادر من الله عز وجل قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما يوفى الصابرون أجرهم بغير حساب إنما يوفى الصابرون أجرهم بغير حساب قال عز وجل وجزاء بما صبروا جنة وشريرا والصبر على الطاعات يكون في ثلاث حالات الأولى قبل بداية العبادة يجب على العابد أو الطاعن أن يكون مخلصا غير مرائيا العبادة التي يريد أن يتعاطاها والثانية الصبر على حال القيام بها وذلك عندما كان العبد يقوم بتلك العبادة يجب عليه أن يكون صابرا والحالة الثالثة الصبر بعد انتهاء العمل الصالح وذلك بترك كل ما يسبب بطلان أو بطلان العبادة كأن ينظر العابد إلى عبادته بعين العز والمن والسمعة وذلك في قوله تعالى ولا تبطلوا صدقاتكم ولا تبطلوا صدقاتكم للمن والهدى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر ومثله كمثل ومثله كمثل صفوان عليه تراب فأصابه واقي فتركه صدا لا يقدرون على شيء إلا كذبوا والله لا يهدي القوم الكافرين قد أقف الله أطرى الكيس أتي يلوم فأنه ومحمد وقوى أرأي النبي وصحابة أرأي وبنبدي أريد أن النبي صلى الله عليه وسلم نيل أبسيه بالأمان طاعة في تجربة يجب في القيامة abẹ́lẹ́ òkú fi kéde àtọ́rọ̀ yìí ní ìlú káyọ̀ ọ̀rọ̀ nípa sùúrù náà ní ìlú ń bá kútùbà lọ dọ́wọ́ délé rẹ̀ ibi tí mo fẹ́ mẹ́nu kàn ní èlú òun náà ní àwọn ẹ̀yà ìpín tí sùúrù pín sí ìtọ́wájú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bá ṣe lọ pé àwọn gbọ́gbọ́n alẹ́ sọ̀rọ̀ yẹn máa ń ṣe sùúrù láti tẹ̀lé àṣẹ ọlọ́run yẹn máa ń ṣe sùúrù láti dènà sí ẹ̀ṣẹ̀ tubákan náà ìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù nígbà tí àdánwò bá dé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni ọ̀nà tí ìyẹn tí wọ́n ṣe sùúrù tí sùúrù pèsè aláwọ̀kọ̀ làwọn fẹ́ mú tó ṣe sùúrù lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ̀n ọba ẹni pé tíyẹn bá ń sin lọ́hùn tíyẹn ń ṣe nǹkan tọ́lọ́wọ̀n ọba fẹ́ ìyẹn tó ní bùkátà sí sùúrù wọn náà fà máa ń pè pé hapsin náà oníkéyìn ń di ẹ̀mí yàn tí wọ́n ṣọ́ ẹ̀mí yàn alàtọ́ à nígbà tí wọ́n ń tẹ̀lé òfin tí ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ ọba hatta yóò ẹ̀dí ẹni tí ó fi rí ẹ̀sìn yẹn mú wa alẹ́ lùwọ́jì ilẹ̀ akẹ́mẹ́lẹ́ mọ̀kùnrin ní ọ̀nà tó ṣe pé ọlọ́wọ́ bá fẹ́ ká ti ṣe gẹ́gẹ́ tí mi ò lè ṣe pé mi ò lè ṣe gẹ́gẹ́ bọ́lá òṣè ní fèèyàn ṣe ẹni tó bá rí sùúrù ṣe báyẹn tí kò fẹ́ ṣe ìbádà kan nìsín ó sì rí ìbádà yẹn ṣe gẹ́gẹ́ bọ́lá òṣè ní kò ṣe ó sì pé ọ̀parí rẹ̀ gẹ́gẹ́ bọ́lá òṣè ní fèèyàn ṣe irú ẹni yẹn òun ni a lè gbé a ah, ó rí ṣe lórí ìjọsìn ọlọ́wọ́ ọba ìsìn ọlọ́wọ́ ìnísùúrù rẹ̀ bí ìtàkùnlùkù rẹ̀ ìbára wọn ni máa ń jẹ́ kí ìjọsìn yẹn má ẹni tí o bá ní sùúrù lérí ìjọsìn ìsìn náà wọn kò ní sùúrù ẹsìn rẹ̀ ò lè má ìdọ̀tí ó wà ń bí ẹsìn rẹ̀ wọ̀lá yàtúrò alẹ́ àbẹ́tọ̀ gbogbo oore tí yẹn máa ń rí níbi ìtẹ̀láṣẹ ọlọ́run ẹni yẹn ò lè rí ẹni tó bá ti pé sùúrù rẹ̀ bá kéré àbí kò sí ẹ̀ní rárá kò lè rí àǹfààní ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ládàá ẹni yẹn yóò dínkù tí ìbá ti kó bá tẹ̀lé ní ládàá gẹ́gẹ́ lọ́gẹ́ tí ládàá rẹ̀ ọba parẹ́ yóò sì jẹ́ ládàá rẹ̀ yóò dínkù kí a ní sùúrù lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ìtọ́lọ́wọ́n ọba pa wọ́n láṣẹ ni ọlọ́wọ́n ọba tó pé nínú ìwọ́n fọ àṣọ ló wà ní gbogbo àwọn tó bá jẹun ní sùúrù nígbà tó bá ń pè lọ́hùn á fún wọn ní ládàlá tó ṣe pé kò ní ló ń kà ọlọ́run fún ní wọ̀jẹ̀ sẹ́ ń lè lọ sọ́bẹ̀rú jannatan wa harira olúwa ní tí ó jẹ́ ẹ̀sìn àwọn tó bá máa ń ní sùúrù tó bá ń pè lọ́hùn òun náà ní àlìjẹ́nà àti àwọn aṣọ tí ó jẹ́ aṣọ harira aṣọ àlìjẹ́nà tí a lè rí nìkan kan nínú ìròyìn àlìjẹ́nà tábà ń sọ pé yẹn wá ní sùúrù lórí ẹ̀sìn ọlọ́wọ́n ọba ọ̀rẹ́ mẹ́ta náà ni èèyàn ṣọ́ra náà ni èèyàn kíyèsí àwọn kọ́ ni pé ẹni yẹn kọ́pìlẹ̀tì bìdáyà tó wáyé kó tó bẹ̀rẹ̀ ìjọsìn ọ̀gbọ̀dọ̀ kọ́kọ́ ní sùúrù náà kí ni sùúrù kí o tó bẹ̀rẹ̀ ìjọsìn wọn náà ni kẹ́ni yẹn wo àníyàn tó fẹ́ fi ṣe iṣẹ́ yẹn ṣé ẹni ló fẹ́ ṣe onílùkọ́ wà níyàn rẹ̀ so ọlọ́wọ́ bá mọ ní bùkátà sí àníyàn wa gbàtà bá fẹ́ ṣe iṣẹ́ rẹ̀ náà lọ́wọ́ ní àlẹ́ sọ pé innamal a'malu bin-niyyat wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din ọlọ́run níbi àníyàn wa nígbà bá fẹ́ ṣe iṣẹ́ rẹ̀ àmọ́ tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹbú kò níbi kẹ́ máa béèrè kíkẹ́lá níyàn ènìyàn òwúrò ìyẹn wù

àti tẹ̀ láti ọlọ́run tó inú ẹni yẹn láti inú àníyàn rẹ̀ lórí fún wọn ọ̀fẹ́ ṣe kárí mi wọn ọ̀fẹ́ ṣe káwọn èèyàn gbọ́ wípé tí ti ń ṣe kéré lélẹ́yìí tí ń fẹ́ ṣe dáadáa lélẹ́yìí tó inú ẹni yẹn òun ni ó ní sùúrù ẹlẹ́kejì nígbà tí yẹn bá bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn gangan ó ti bẹ̀rẹ̀ ó ti ń bá a lọ ẹni yẹn ní bùkátà tí kò tó ń ṣọ́ sùúrù níbi ìbàdí tí ń ṣe iṣẹ́ yẹn lọ iṣẹ́ rẹ ló ń ṣe ó tún ní kó ti bẹ̀rẹ̀ ó ti kó sí oníbi kò ṣe sùúrù mẹ́ torí pé kí ni tí yóò bá ṣe sùúrù mẹ́ ẹni yẹn ó lè padà rọrùn fún kó má ṣe láti pé wàmùlẹ́ sẹ́mẹ́tì níyẹn tó sọ́ọ̀lì ha وحضور القلب بين يدي الله كان يوجد كان يقوم الله بيت لين قوم مقوي أمير قوم الله قوم الله لا تكتب عن شيء dáadáa tí bá ń ṣe yẹn tó bá kan náà ọ̀nà ẹlẹ́kẹta òun ni ti bá ń tẹ̀sí ààyè ọ̀pọ̀ à lẹ́yìn ìgbà tí yẹn bá parí iṣẹ́ rẹ̀ tán ó ti ṣe ó ti parí rẹ̀ ìyẹn wá jẹ́ bùkátà sí kó tó máa ní sùúrù tòkùn yẹn ni pé n tó ṣe tí nǹkan yìí ó fi bàjẹ́ kọ́tọ̀ débi rẹ̀ náà ọlọ́run máa ń sọ fún wa ní Al-Qur'an nínú Suratul Baqara àyà tó ti fi ọlọ́run bá ní kọlẹ̀ tó fi ló sọ̀dà kọ́ọ̀tì fún olúwa ni ẹ má ba àwọn sàárà tẹ ẹ bá ṣe ẹ má ba jẹ́ ẹgbùn yẹn ní nǹkan ẹ ṣiṣẹ́ rí ẹ wúwa rí ẹ sì bá dáadáa olúwa ni ẹ má jẹ́ kó bàjẹ́ o bẹ̀lùmẹ́ni wẹ̀lì àbà pẹ̀lú ìrègùn ìrègùn èmi ni mo ṣe àti aburú yìí ẹni tó yàn sí nǹkan fún olùwà ni ẹ mẹ́jọ kó bàjẹ́ o kọ́nà yẹn mọ́tà yìí gẹ́gẹ́ tó ṣe pé kálẹ̀rì yóò fi kò mẹ́lẹ̀ ó rí àná jẹ́ ti ná nǹkan ti náwó nítorí kárí ni olùwà ni ọ̀rọ̀ nìyẹn dà gẹ́gẹ́ bí ẹni tí ó kàn da ìpè sórí àpáta tòṣà kó tó jọba ti rọ̀ sí ìpè wọn lọ sí ẹni àpáta tí kò gbọdọ̀ gidi ní tiẹ̀ kálẹ̀rì yóò fi kò mẹ́lẹ̀ ó rí àná jẹ́ tó náwó rẹ̀ nínú kárí ni olùwàní wọlé yóò nínú bílẹ̀ ìwọlé yóò mi àkírí kò nígbà kó tó jọ́gbọ́n jà kìyàmà kò nígbà kó tọ́lọ́run wọ́n ní ọlọ́run ṣàmẹ́sẹ́lù àpèjúwe ẹni yẹn ẹni tí bá ń ṣe ìjọsìn àmọ́ tí kò ṣe ń torí tọ́lọ́run ó dà gẹ́gẹ́ tó ṣe pé kàmẹ́sẹ́lù sọ̀fúnwání alẹ́ yìí bí ìpẹ́ ẹ̀dí ìpẹ́tẹ́ wá dà sórí àpáta sọ̀fúnwání yẹn ni yẹn ni fàfọ́bà wà bìlù òjò wa rọ̀ sórí àpáta yẹn kẹ́ni pé òjò òkè pé ó kàn ní tiẹ̀ lásán ni àpáta ó tẹ̀ rẹ̀ yẹn ni pé kò sí àǹfààní kankan sí ìpẹ́ tó fẹ́ fi lórí àpáta irú ẹni yẹn kàtàràkà àpáta owó àbúṣe wa rẹ̀ ni yẹn ni pé tí yẹn bá ń ṣe ìbáàdà tí yẹn bá ń kí yẹn yóò máa tìyàn tí òfin ní ládàá ìbádà tí yẹn máa ń ṣe ni abẹ tí ń ṣe ìbádà yẹn òun ni ó mọ tó ń fẹ́ rí ni ó mọ̀ pé ah, ṣùgbọ́n ní fẹ́ wọlé délé léyìí tó náà ni yóò fi ní sùn láti fi lè parí ìjọ tó tí yẹn máa ń ṣe ní oṣù wa ní ládàá nínú rẹ̀ kò tó tí ó pa wọ́n fẹ́ kọ̀ọ̀kan wa kíkẹ́ àná tọ̀ àṣáájú lọ́kọ̀ọ́rẹ́ ìtẹ́láṣẹ́ ọlọ́run oníkùkátà kí n ní sùúrù pàtàkì jùlọ fil ibadat ash-shaqqa àwọn ìbádà tó máa ń lè tó lè sí ẹ̀rọ mọ̀ pé ọ̀hún eléyìí ìbádà tó ní wàhálà nínú ni táàfà bá mú ìbádà tó ní wàhálà nínú fún mú àwẹ̀ fún mọ́ hajj tí kò sí bó ṣe ń ṣe yóò ní ibi yóò wà láyà àwẹ̀ ìbádà tí wọ́n wà láyà ìbádà tó lé ni. ṣùgbọ́n náà ni hajj lọ ìbádà tó lé ní tó níbi àwọn irú àwọn ìbádà báyìí ọmọ ènìyàn lè kó ní sùúrù sí ìṣe sùúrù sí ọmọ níwọ̀n sùúrù kejì torí pé téèyàn bá ní sùúrù èèyàn ní rí rárá lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àwẹ̀ gbígbà gbogbo aná ipe ìtumọ̀ rẹ̀ ni pé máa ń ṣe ní gbogbo ọba oúnjẹ téèyàn máa ń jẹ ọwọ́ àti kalẹ̀ fún àwọn kan kò sí ní nǹkan yóò bèèrè tó bá di àsìkò rẹ̀ ẹni tó bá ní sùúrù ni ó lè bá àwẹ̀ yẹn lọ yóò fi parí rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìbára tí ẹ bá fẹ́ ṣe láyé ní gbọdọ̀ ní sùúrù bẹ́ẹ̀ ni hajj bá a fàájì máa ń ṣàlàyé hajj oríṣiríṣi nínú wàhálà lè yóò rí wàhálà oòrùn wàhálà ìdìbòkò fún wàhálà ìnífọ̀n ìnírọ̀rùn wàhálà oríṣiríṣi tó ẹni tó bá fẹ́ ṣe hajj yóò ní bí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbádà wọ́n ṣe wá ní bùkátà lẹ́nu ẹ̀bí kí èèyàn ní sùúrù lọ́dà ìbádà zakat kí èèyàn yọ zaka òun náà ó ní bùkátà sí kí èèyàn ṣe sùúrù bẹ́ẹ̀ náà ni ẹ̀rẹ̀ torí pé kí ni nínú zaka yẹ òun nìsín wọ́n ló ṣe owó rẹ̀ wọ́n ló ní wọ́n ló kó mílíọ̀nù tó kó tó wọ́n wà ní kọ́ yọ forty percent níbẹ̀ ọ wà lọ́ọ́ lè kó fẹ́ni tí so ó níbi sùúrù gan níbi sùúrù so àti kéèyàn ó ṣàfaradà mẹ́lẹ̀ yóò fi lè yọ zaka yẹn tura mi nìyẹn wọ́n bọ́ wọn ìwà tó ti wàhálà so ó ti gbọ́dọ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìsìláàní lẹ́nu náà kúrò kí èèyàn fẹ́ máa ṣe dáadáa sáwọn èèyàn so ọ gbọ́dọ̀ ní á ah, ìní ní sùúrù lọ́nà ìsìn ó ní sùúrù látara fún oṣù dáadáa sáwọn èèyàn ẹni tí dáadáa síyàwó rẹ̀ ó níbi sùúrù ọmọ rẹ̀ ó sùúrù àwọn aráalé rẹ̀ ó sùúrù tó torí ńgbà ní gan ìwọ́n lè mọ́ sí rárá tí wọ́n káwọn máa ṣe nǹkan sí tí wọ́n jẹ́ ọ̀dà kejì rẹ̀ sí wọ́n ìwọ́n ti gbọ́dọ̀ ní sùúrù ni. طبعا الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وعلى أطاعه آه. ومن هنا المجالات التي تحتاج إلى الصبر مجال الدعوة ولا شك أن الدعوة عمل مأمور به من الله عز وجل كلف به بعض من العلماء أن يقوم بهذه الدعوة والدعوة من آداتها ومما يتحلى به الداعية الصبر والداعية الذي تخلى من أخلاقه الصبر إنما يكون خادما في دعوته لا يكون دعوته ناجحة إذا لم تتوفر فيه الصبر وقد أمر الله عز وجل نبيه محمد صلى الله عليه وسلم أن يكون صابرا قال عز وجل واصبر وما صبرك إلا بالله ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون وقال عز وجل واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا هل هذه الأشياء يجب على الله أن يكون صابرا في دعوة هذا صفة لهم حكاية لهم محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn ará ilé ìlànà ọ̀hábà rẹ̀ ọ̀rọ̀ nípa sùúrù náà ni à ń bá lọ níbi ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba gbogbo tí tó bá fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run lára ìtẹ̀lé àṣẹ ọlọ́run náà ni kéèyàn jẹ́ ẹni tí ń ṣe wá ẹni tí ń ṣe dáwà ó lè ṣe ti kọ́jọ́ pé dáwà yìí dáwà tó fẹ́ ni àbí dáwà tí kò fẹ́ tòdáwà tí ó fẹ́ òun náà ni dáwà yẹn pẹ̀lú ara léèyàn pẹ̀lú ọmọ yẹn pẹ̀lú ìyàwó yẹn pẹ̀lú àwọn ọ̀rẹ́ yẹn tó ẹni irú ẹni tó bá ṣe ló dáhùn yẹn ó ní bùkátà sí sùúrù káṣí wá tó kẹnu tí wájú pé dáwà jẹjẹ tó wá fẹ́ pẹ̀lú tó bá jẹ́ tó ṣe dáwà tó bá jẹ́ pé àdámọ̀ rẹ̀ bí àdámọ̀ onídìínú tí o bá rí ibi ilé àdámọ̀ yẹn mọ́lẹ̀ kó jẹ́ onísùúrù dáwà lè ní àbáyọrí dáwà lè lè ṣe lórí tòtòrí bí anabi sọ ọgbọ́n àyọ̀sẹ̀lẹ̀ ọlọ́wọ́n bá gẹ́rẹ́ ní ọ̀pọ̀ anabi láṣẹ kí ṣe sùúrù ṣe sùúrù wọ́n bí wọ́n ọ̀pọ̀ kẹ́kẹ́lá ìlà ìṣe sùúrù ọlọ́run ló ṣe sùúrù fún ọ ọlọ́ni wọn la táṣìṣẹ́ yìí fúnra wọn lẹ́gbẹ́ mọ́bànújẹ́ o mọ́bànújẹ́ la táṣìṣẹ́ náà rẹ̀ wọ́n láti kún fi díkì nígbà yẹn kúrò ètè tí wọ́n dá sí ọ ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe mọ́jẹ̀ kó ní ọ̀la bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó máa ń ṣe dáwà dáwà máa ń gbé sí yìí nígbà mẹ́kù ti pé ẹni tó ń pè gan-an òun gan ní ọ̀hà rí ọjọ́ ẹ̀kọ́ fẹ́ sàbúrú fóun di aláburú ní òrè ọ̀rẹ́ kóra máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ pé nínú ẹbí ẹni tí ń pè wọ́n ti dáadáa wọ́n sì lè dáláburú àmọ́ padà lọ́wọ́ àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní òlù náà ṣùgbọ́n tó bá ń pè wọ́n ti dáadáa rí òbẹ̀ ni wọ́n rí dáadáa tó mọ́ gbọ́ wà sí ẹ̀wọ̀n kan láàárọ̀ yìí wọ́n wá yọ wọ́n ṣe wà sí ẹ̀bọ wọ́n wá múra kẹ́kẹ́kẹ́kẹ́ lórí ẹ̀bọ bàtà rí ẹ̀bọ ẹ̀bọ alágbàdo wọ́n wá múra wọ́n ṣe wà sí ẹ̀bọ wọ́n ṣe wà sí ẹ̀bọ mẹ́sàn-án mẹ́wàá mẹ́sàn-án mẹ́wàá ẹ̀ẹ́dì ìjọba kúrò nílé ìjọba lẹ́wọ̀n kúrò tó gbàtà rí pé àsìkò yìí kóra àwọn ọmọ ń bú àwọn ẹni tí wọ́n àti ẹbọ ń gbà wọn tí wọ́n aláyé pọ̀ ẹ̀rọ ẹbọ ẹbọ ẹbọ ayé ẹ̀tọ́ lọ́jọ́ bá tó fún ara wọn àwọn ènìyàn rí pé ah, ẹbọ ti wá wọ inú Ìlọrin báyìí tí wọ́n ní ẹbọ tara ń jẹ ẹbọ wọn lọ́wọ́ inú Ìlọrin ìfọ́jú ń kọ́ lè nà sọ lè ẹbọ ọ̀wọ́ lọ́rin ẹbọ ti wà ń lọrin tẹ́lẹ̀ ọmọ lọ́rin gẹ́gẹ́ náà ni àwọn tó wọ́n fún yẹn ọmọ ni mo lọ lè ṣe ọkùnrin ní ẹni yẹn ó pè ní ajọ sọ̀rọ̀ ẹni yẹn pé ẹ̀gbọ́n ni ọmọ ìmọ̀ọ́mù ni lọ́mọbìnrin o ó yí tó fà so òun ni pé ọmọ náà ni wọn ò lọ lè ẹ ọmọ náà ni ẹ ọmọ yẹn tó lóbìnrin yẹn wọ́n sọ pé kí ń ṣe. ìwọ àwọn aláfáà náà ń wẹ̀rí báwọn èèyàn yẹ mo lọ tó ti tí mo lọ ni pé ẹni tó máa ń ṣe dá tó àwọn èèyàn máa kú ọ kiri dáwà òwúrò láti kúrò kọ́ làwọn lè máa dépè láti kúrò ọlọ́run bá ní má banú jẹ́ wọn láti tàkìtàn àlẹ́ yìí wọ́n láti kún ìtẹ̀tẹ̀ bá ń dá àwọn mẹ́jọ kó jẹ́ ìnira fún wọn pé àà kiri ìwọ wá ní ètò àbọ̀rùn lórí tẹ̀ bá ti bọ́rùn ló ń sọ̀rọ̀ sọ ó ní wà wò ó ti àwọn èèyàn bá lò tó wà á ti dá wà sí èèyàn gbé lọ́wọ́ tó ọlọ́run tó sọ fún mi wọ́n ti dọ̀rọ̀ àìlẹ́rọ ẹ̀yà kò lò wà nẹ́bí àwọn oṣù sùúrù lórí nǹkan tá bá ń sọ fún wa nẹ́bí ní ọ̀rọ̀ tí ọ̀dá wà júlẹ̀ hom ẹ̀jọ̀rọ̀ jẹ̀dẹ̀dà rẹ̀ jìnnà sí wọn ní jíjìnà tó rẹwà ẹni pé má máa bú wọn má bá wọn ṣe ohun takété tì má bú wọn má bú wọn tó gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní ọ̀nà ẹni tó bá fẹ́ ṣe dáwà tó gbọdọ̀ ní ẹni tó fẹ́ ṣe dáwà kò gbọdọ̀ kánjú kò gbọdọ̀ kánjú pé tí nǹkan ọ̀yá ní sínsínsín náà ni kò sí máa lò ó máa lò ó ní sínsín tó bá lo àmọ̀tẹ́ abẹ́rẹ́ wàhálà pẹ̀lú ara rẹ̀ ní ìsinmi la ìyọ̀mọ́tí ń jẹ́ dáwà nìyí ìjọ́kan ni aláàjì tó pàdé mi nílé tí ó ń yà nínú ẹ̀rọ alhamdulillah wọ́n sọ fún mi pé ilé dàbà aláàjì wọn wọ́n sọ fún mi pé ẹ̀ẹ̀ta mi ntọ́lọ́wọ̀ pépà nẹ́bí ọlọ́wọ̀ kan ẹni kó ṣe fún yín ní à níbo ó ní à ìlànà yìí ni bí tẹ́ bá ti sọ fún yẹn ní ìsìn ó máa ṣe ní sísí sísí tí o bá ti dé ọ̀daràn nù ní à mo yàrá ìsìn ó dá mi lójú pé pẹ́lẹ́gì ó pẹ́lẹ́gì rẹ̀ fi ń wọ́n sùnwọ̀n fún mi bóyá mọ̀ mi mo ní à ah, mo lọ́mọ yaba mo ní àwọn ọ̀rẹ́ tí mo ò ṣe ń tì mí ṣe tó yẹ pé mi àti wọn ò ti jà ah, àti kí lè sọ yìí wọn ní ọ̀dà àwọn tó ń tó tẹ̀lé wọn ní ẹnìkan ní bàbá rẹ̀ kú wọn ní wọn fẹ́ sin òkú sílé ara wa kan wà lọ́dẹ tí wọ́n àti fún ọ pé ẹmọ́ tó sílé ọyẹ́ wa ní àwọn ọ̀gbà wọn gbógun lọ sí ìjọba bá wọn ní ní pé kán gbé kan gbé lọ́dọ́ láwọn ọ̀gbà wọn gbé lọ́dọ́ ilé làwọn ti dé wọn ló wá bẹ̀rẹ̀ ní máa bú àwọn ẹni ìwé bá ń sọ pé amúgbó àwọn máa mú bẹ̀rẹ̀ sí ní kan amúgbó ni bàbá wọn à bá amúgbó ni bàbá wọn àbá tó ní kí kán máa gbógun lọ́dọ́ ọ̀gá amúgbó ni kan. àti amúgbó ń sọ ojú àwọn ọmọ rẹ̀ ti ń pè wọn lámúgbó àwọn ìwà ni bàbá wọn ti bẹ̀rẹ̀ bàbá àwọn ni oní amúgbó bàbá yẹn ẹ̀ẹ́ àwọn àfàmúgbó wọn wọ́n nìyẹn tó ìgbà tí so kí wá torí ní wá ní ha ní àti aláìsí abẹ̀rẹ̀ ìyá wọn mọ̀ tí wọn mọ̀ nípa àdúrà bí sọ̀rọ̀ so bí oṣù wa máa rí nìyẹn ìgbà ní olè tó ju bẹ́ẹ̀ lọ ìgbà ní olè tó kéré síbẹ̀ lọ́lọ́ wa fẹ́ ṣe dáwà fún ìlú kó kó ìṣòro so àìmọye kẹ́lẹ́ tí ò bá yàn tó sì yanjú dáadáa láàrin bàbá ọmọ láàrin ọkọ ìyàwó láàrin ìyàwó sọ́kọ láàrin ẹ̀gbọ́n sáfù láàrin mọ̀lẹ́bí ṣe pé àìní sòrò lọ́dọ̀ tí wọ́n fẹ́ ṣàkóso òun yóò mọ̀ fà á tó a ní bùkátà sí ìrọmọ ní sọ́dọ̀ ìtẹ̀lé àti ọ̀rọ̀ ọ̀la ọlọ́wọ́dà tó wà ní اللهم صل وسلم المسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين اللهم صل على أمورنا واجعلنا من قبل الصالح يا رب العالمين اللهم وضع الجاهلية في كل مكان اللهم اكفل أموات المسلمين اللهم ارحمهم ونقهم من الظلم كما ينقى الضوء الابيض من الدبس اللهم اغفر واصلح هذا المسجد اللهم اغفر له وارحمه وكن برعايته وكن برعاية أسرته وتولى برعايته يا رب العالمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت